má máa lè ní induced labour. ó ní mí lára ni. nítorí mo máa ní ẹ lára kú ni. ó ṣàmọ̀ pé olóyún fọkùnrin àbọ̀ hàn. lóòótọ́ ló lóyún ó kàn ó kàn bá wa gbóyún ni kò lóyún fọkùnrin. The only age Danny is about your wife. She's still very, very low on progesterone. Ìbáṣepọ̀ ni àti ìbágbèrè àti ẹ̀ ẹ̀yẹ́ ìfúnni rárá rárá mọ́ ẹ̀yẹ́ ló ló ti sá. Gbogbo sí negligence tó ṣe nílẹ̀ yìí tó bá ẹ̀ láì tó kó fẹ́ sọ pé kí n fẹ́. Tẹ́lí wo ìyàwó olórúkà yìí? Pẹ̀lẹ́ o kàn ṣà. Wọ ọwọ́ mi. Pẹ̀lẹ́ kàn ṣà. Wọ́n fẹ́ mi níṣu lọ́kà mi. Kàn ṣà lọ. pé mi jẹ? Pẹ̀lẹ́ o, Abẹ́lẹ̀, who know who do that? Má fọwọ́ sí ṣun ẹnu ẹ̀dá. Òun lè bá rú wa ṣiṣẹ́ ẹ̀. Àwa tó jẹ́ wípé oyún ẹyẹ la ní. Orúkọ Jésù èyí tó kúrò bá lè gbẹ̀ sílò dẹ̀gbà rẹ̀ sílẹ̀ torí ìwò nìkan gbé wọlé fún ẹ yẹn ilé wa bẹ̀ ṣe orogún ni o. tíyàwó ẹ bá ní problem lẹ́yìn síta kó fẹ́ yàwó mi. èmi tí mo nífẹ̀ẹ́. ṣé mi lè padà sẹ́nu géètì mi. àwa òkè tó ṣe ń padà ó padà lè kú lọ́wọ́ ni. tẹ ṣe ń fi mí wé gbogbo àwọn bàbá oníbàbà tán ti kú nínú olúwa ẹ̀ ń fi èmi wé àwọn paṣọ nẹ́fọn ẹ̀ jẹ́ káwọn ẹni ẹlẹ́ni rẹ̀ ṣe fẹ́ ibo ló ti rí wèrè tó ń pè lálejò wọn ò rétí yín náà kálejò lejò ní yín ni ṣé wọn ní sẹ́ẹ̀tì dá ẹni tébù fún yín ni omi ọ̀sán ló fún yín mu náà fẹ́ lọ́ máa yàgbẹ́ lé. wọ́n jẹ́ wípé òun lẹ́kọ̀ọ́ ni tàbí wọ́n kọ́ ìwọ lọ òdúró gbà torí kò ṣe èdè mi wọ́n máa ń rí mi sí wọ́n tún máa ń rí àlejò mi kúlà ọ̀dọ̀ èmi kò mú òbí sọ́ọ́rì gbàǹgbà ajé. dókítà ẹ má sọ fún mi pé ẹni tó ní oyún inú mi you can't be kidding me mo sọ fún ẹ pé à ń bọ̀ family tí ò ń gbé ọmọ yes so why you asking me questions. ṣáwọn ni. he's the man. yes yes. ah ilé ìlàsán ilé olóró. àmọ́ kí lọ̀gá náà rí nígbà tí wọ́n pa gbára wọn ò fẹ́yàwó méjì kí ni wọ́n bẹ̀rù okay ah! push a little. ọmọ ti fi hàn ọ́ ọlájìmí do not bring out the beast in me irú pé màá hùn kún fún ẹ mo ò tún wá ní ìgbà wà pẹ̀lú ẹ. ẹ bá mi fún mi abẹ́rẹ́ kí gbogbo ohun tó wà lára ẹ kó wálẹ̀. medical license mi la fẹ́ kí n fi ṣeré yẹn àti ẹ̀wọ̀n ọjọ́ tó pẹ́ láti fi gbára. torí gbogbo iyọ̀ díẹ̀ tó ní kí n ṣe wọ́n ṣe fi transfer sí èmi. ó bí bọ̀dé létí títí kó la ikú lọ tó máa halẹ̀ mọ́ mi. màá jẹ́ kó yẹ kó máa lá fún

ìfẹ́ báwo ni lọ́kàn bí oró ọ̀fà sẹ́yìn alágbára a máa dọ̀lẹ́ bífẹ́ báwo ni lọ́kàn ó èèyàn tún lè ṣìwà o ìfẹ́ a máa dání lórí irú tàbí lóró. má bínú. Lẹ́ẹ̀pẹ̀ ṣe jẹ́ ìwà ń Oh yes, mo shall resume láàárọ̀ yìí. I thought that's all. Tèmi tọ́pẹ́ lórúkọ mi sir. Abiodun by name. Dr. Abi. Yes. Dr. Abiodun, Dr. Abi. You're welcome sir. Thank you. Let's check on. All right. Have a good day. I need to sir.

máa jẹ́ kó rest dáadáa kí jùbà ti àwọn ọkùnrin mọ̀ fi sí kó lè fún ní agbára àtọkùn tó bá ti tó bá ti jí ṣé ó gbé fine. yes ma ẹ ṣe gan-an dr tunji i'm so grateful. àwọn láìdé can i be honest with you ẹ bùkún gan-an ah ẹ bùkún times without normal mo ti wọ́n nù yín nípa ẹ̀ ọ̀tọ̀ wọ̀nyí i mean ẹrù tí ò gbá nǹkan ìjayà. I I told you. Ẹ imagine pé bó ṣe sọ bọ́ọ̀lù àbí wọ́n ti bẹ sọ fún mi ẹ̀ tó bá jẹ́ pé orí ló fi gbálẹ̀ nǹkan. I mean, we won't be saying this. You need to be extra careful when it comes to this child. More importantly, anything tó bá máa já ní àyà, ẹ má jẹ́ kó mi sùn mọ́bẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Please. Dr. Tunji, mo gbìyànjú agbára mi lórí Yẹmisí. Àfi kọ́ lóun bá ṣàánú mi ni as a matter of fact me only concentrate in lecture room mọ́ it just open for me tí bá jáde ọ̀dọ̀ ẹlọkàn I don't even know what to do anymore. It's okay baba ẹ máa sọ kò kò tí ì um, she will be fine ṣe ti ẹ kàn make sure we ẹ ń tẹ̀lé gbogbo prescriptions mi ẹ kó lóògùn ẹ déédéé ṣe yẹn and um, let her rest well well um, and moreover ẹjọ tó want to amọ ìjẹkọ ó important gan and ẹ máa kó ìṣòro tó my wà draining please so tó bá tẹ̀lé gbogbo ilé yẹ she will be fine and of course the her uh, brain test very important she will be fine ẹ Oh, sorry. It's okay. You're fine, okay? Dog. Ṣé ṣe sọ̀tẹ̀? Má bẹ̀ mí, mi ò lè gbéṣẹ́ fún ẹ mọ́ wàhálà ti máa ń pọ̀ jù mi ò gbéṣẹ́ fún ẹ láyé yìí kò dìlíbà ṣẹ́ mi lásìkò rẹ̀ àpẹjọ máa pè é pè é pè é pè é ọjọ́ mi yóò pẹ̀ta ò ní gbẹ́kọ̀ ni ẹ irú iṣẹ́ òun ni ti ti ẹ lọ́tún olówó orí mi báwo ni díẹ̀ báwo ni díẹ̀ ah, bọ̀bọ́ mi pẹ̀lẹ́ ṣóòrùn yẹn ò pọ̀ jù. Oh, oh, ọmọ mi stop stop mi ò ń ṣọmọdé mọ́ náà ọkọ mi ṣòdìjì ọmọ ṣòdìjì rẹ ah no now mommy hmm? at this age gbogbo nǹkan tẹ ṣe through primary school into secondary school down to university mo ti graduate báyìí mo ti serve mo ti ń ṣiṣẹ́ mo ti di baálé ilé. <laughs> sori kó dàgbà jù báyìí lọ you are still my baby ṣé mo kẹ́kẹ́ tó ti lọ bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ ni o ò ṣiṣẹ́ ń bẹ̀ rí. lẹ wá pè mí ní nineteen more than nineteen times lẹ pè mí mọ́mí more than nineteen times lẹ pè bẹ́ẹ̀ tí my dear mẹ́ta péré náà ni wọ́n náà gbé kọ́ mi. kí ni wọ́n á sọ fún mi nígbà tẹ pè mí yẹn. ẹ o sọ pé wàá pè mí padà o pè mí lásìkò náà ló jẹ́ kí n máa pè ẹ́. I was busy. Ah, ẹ wo it's fine. ó yá máa bínú pẹ̀lẹ́ díà ẹ kí wàá lọ fẹ́ jẹ́ sí ẹ wo I'm fine for now. kò kọ́ sí mi látàárọ̀. Ah! ẹ kó sọ àwọn ọ̀rẹ́ gbogbo nǹkan tẹ̀ sọ pátápátá ni mò ń gbọ́ lókè. Ah, májà sórí bí abiyamọ ṣe ń ṣe ó ń ṣèṣe abiyamọ dáadáa bó ṣe yẹ ká abiyamọ ṣe ló ṣe ń ṣe yẹn. dádì ẹ̀ dẹ̀dẹ̀ nǹkan tí à ń sọ látàrọ. oh yes. Ah, oh, yes. ah, ni mọ́mí fún mi ní nineteen missed calls over nineteen missed calls lẹ́nu iṣẹ́ ní day eh, one. nítorí love tó ní sí ẹ ni ah, èmi gan yẹ kí n gbé e. eh. first day ní your office i have to call you but mi ò gbé ẹgbà e, tí n tẹ́lẹ̀ pé òun gbé ẹ. E. ok o ti o ti yé mi o ti yé mi ah definitely kò yẹ kí n kò yẹ kí n tẹ fọ̀rọ̀ lọ́yìn the first ṣé mo tẹ̀ fi lọ yín mi fi lọ yín fúnra yín lẹ gbọ́ lẹ wá now so eventually ìyàwó yín lẹ wá ń gbè lẹ́yìn it's okay ẹ ṣàfihàn ilẹ̀ I'll be fine. ẹ ló kí a wò jẹ́ ìsàn kankan fún ẹ kò sí bọ́mọdé ṣe máa dàgbà tó máa dàgbà níwájú àwọn òbí ẹ ó ti dàgbà ó ti dàgbà tó ń sọ yẹn ṣé níwájú wa náà ló ń sọ pé ó ti dàgbà. Ah, daddy the stress is too much now i mean ṣọmọdé mọ́nà i can take care of myself. ó dáa ẹ̀mí lóní kó máa gbé ọ ẹ̀ẹ̀mejì ti tó tó máa ti pè mí lára kọ̀ọ̀kan tí mo ti tó ti pè mí lẹ́lẹ̀kẹ̀ tí mo ti pí kan tí mo pọ́n bísí ni ẹ̀ẹ̀mejì ti tó. èmi dẹ́ máa pẹ́ bí ẹ̀ẹ̀mẹ́ta abẹ́rin àbí èmi ṣàlàyé bá lé ilé. ó wá jẹ́ ẹ̀ márùn papọ̀. bẹ́ẹ̀ ni kò tí pọ̀ jù. kò tí pọ̀ jù méjì láàárọ̀ méjì lọ́sàn-án. méjì lálẹ́. tó àṣírí mọ́mí ẹni kò. jọ́dún kí ló ṣáà máa jẹ kó ṣàánú mi kí ló fẹ́ jẹ látàkì kò pọ́sibù kò wà ókè mò ń bọ̀ mo wà lókè ń bẹ́ẹ̀ látàárọ̀ o ò béèrè kí ni fẹ́ jẹ. dadi ilé lẹ́yìn wa ẹ̀dẹ̀ ní access gbogbo nǹkan òun látàárọ̀ mi ìmọ̀ nǹkan tọ́mọ mi jẹ látàárọ̀ so ẹ jọ ẹ jẹ́ kí n lọ kẹ báyìí. ọ̀dà ah, mo ti gbọ́ fi bí ọdún kò fi ṣọ̀kan gbà yìí. ọ̀rọ̀ ìfẹ́ bí orú ọ̀fà lórí tó bá wọ nínú ọkùnrin. mo ní two different dates èyí tí mo bá fẹ́ mú bẹ̀ gan-an ni o chief ti pè mí wọ́n ti pè mí wọ́n pè mí lánàá wọ́n dey apologize fún gbogbo nǹkan tó ṣẹlẹ̀ and ah, mo fi pé tẹ́lẹ́jọba ti mọ ẹjọ́ ẹlẹ́bi kò ní pẹ́ lórí ìpínlẹ̀. má sọ fún mi pé o ti consider chief just don't tell me that àbí same chief tíyàwó ẹ̀ káwọ́ àti ẹ̀ ní restaurant kan ni tí màá ní ṣe bí bóun ò mọ̀ ẹ́ rí ó di ojú ẹ̀ pàbá bí bóun tiẹ̀ rí ẹ rí débi pé ìyàwó ẹ wá fi ọlọ́pàá gbé ẹ still wá yóò bẹ̀lẹ̀ o àwa táwa dá owó fún ẹ rẹ̀ tá a fi gbà ẹ o má sọ fún don't don't just tell me that ah ó ti bẹ̀ mí náà ó ní kí n má bínú so give ẹ so bàbá ọdẹ nǹkan nǹkan tó ṣe fún ẹ kọ́ ah! ó ti bẹ̀ ẹ́ so o fẹ́ o fẹ́ lọ o fẹ́ lọ bá àbí náà náà ṣo fẹ́ lọ bá ní jọ̀wọ́ kẹ́ ò tiẹ̀ kù kí ló ṣẹlẹ̀ kí ló dé ah, ah. kí ló dé tó ṣe gbọ́rọ̀ lọ́wọ́ sórí òkú àtẹ sórí báyìí alára nígbà náà wò ó ní okó àìsàn okó àìwò èwo tiẹ̀ ṣé wọn lòún fẹ́ bá a débẹ̀ ni èwo tiẹ̀ filẹ̀. trent sí ẹ̀dá bẹ́ẹ̀ pẹ̀sì tí mo sọ pé kó má torí bomi gbóná. Hmm. aláàdváísà wọn advice ẹ kó má torí bomi gbóná filẹ̀ ìmọ̀ wáyé tó ṣe máa máa fẹ́ máa take medications lórí another person's head. bá mi sọ fún un. ẹ wo mi ti ń lọ jàre báwo ló ń lọ. Do I look good? You look so cute. Thank you, baby. What's in there? Ibo ló ń lọ. Wait. Ibo ló dà. Dà question ló béèrè ni mo lè gbọ́dọ̀ fún wa fa. Mo lọ sí ọ̀dọ̀ ọkọ I mean ọ̀dọ̀ àwọn àna mi. Ìfẹ́ mi olólùfẹ́ mi ẹni bí ọkọ mi ẹyinjú mi ẹni tó máa ń gẹ̀ mi tó máa ń kẹ́ mi Abíọ́dún tèmi nìkan. ìfẹ́ ìga o táwọn mhm. òkè tó yìí. ìwọ náà tún jáde hmm. ibi táwọn lálẹ́ nǹkan. ẹ ẹ ní sùúrù má stress me sórí ibi tá a fẹ́ lọ yẹn ó lè wait àṣẹ̀ṣẹ̀ kú máa jáde àṣẹ̀ṣẹ̀ máa lọ outing it can always wait bọ́ọ̀dọ̀ tó kọ́ mi ọkọ mi màá ni mò ń sọ jọ̀wọ́ ọpọlọ lórí aya o tọkọ mi bá ti sọ̀rọ̀ báyìí ikọ tó bá sọ pé mo máa tẹ̀lé ọmọ ah, pé ìwọ ò tí ì rọkàn ó sì rẹ̀ ní tó ṣe so òun ò lè understand bọ́tọ̀ kọ́ láṣẹ sọkọ mi ní pé kí wá rí òun lé ni mo dẹ̀ gbọ́dọ̀ lọ rí lé ni. kó tó lọ àtiwọ́ náà àtẹni tó lọ́bọ àtẹni tó fọlọ́pàá gbé tí wàhálà ẹ̀ bá délẹ̀ me I no go contribute. abeg yi who tell you make you contribute. abi you fit dey advise am yes you fit dey actually advise am say e dey carry am but me I'm going to my husband's house now kí ló ń bá mi sọ. wàhálà ẹ̀ pọ̀rọ̀ nkẹ́ kó sẹ́ni tó máa wá gbalẹ̀ ẹni mọ̀ mm. at this point eh, we are okay má dá sí nǹkankan tó bá ti wá wá dá hmm. if I could remember the last time táwa bèèrè ẹ̀ báyìí ṣe ló bẹ ẹnu jẹ́ ìlú ẹ̀ ò dá fún ké. Ah, létí ẹ tẹ̀lé lùtọ̀ àbábọ̀. àwọn ni ká má dáwó fún ẹ na this money o àbọ̀mọ̀. mi ìran iṣẹ́ mi ìpè kọ́kọ́ nu ẹ̀ẹ́dá yín mọ́ police go kún àyè. mo ti ti <laughs> mo ti gbọ́. lóòótọ́ àbọ̀kọ̀ kú hmm. o appraiser woman ìgbà yẹn ló bá ti lọ kọ́ lẹ́tà kó o bẹ̀rẹ̀ sí o gbé spíkà kó o lọ ẹ̀ǹtì kó o bẹ̀rẹ̀ sí ah. máa kó máa kí kó máa kí bí ọdún yẹn lórí kí oríṣiríṣi àwa ń tán ìfẹ́ mi ayé mi ẹni bí ọkàn mi káwa lọ kó àbí pẹ̀lẹ́ o akọ́kọ́ lórí pàtètè ayọ̀ ọlá tó ń kú fún ẹ ṣé orí náà rí ìwọ náà mọ nǹkan tó ń sọ ayọ̀ mo náà wọ ayọ̀lá tí mo bá rí pé mi ìgbà fayọ̀lá ó ní reason now jọ ṣé ayọ̀lá ṣóbì fit mi ìwọ náà bá mi wò bá mi gbé yẹ̀ wò bá mi fi orí bá mi fi bá mi fi máa tẹ̀lé lọ wo bí ọdún àmọ́ tó ó wá níṣẹ́ lọ́wọ́ ó ní owó lọ́wọ́ ẹni tó máa ń tọ́jú mi ṣòrí mi ni ṣòrí bí mo ṣe ń fà ẹlẹ́jọ́ mẹ́ta yìí ó wá sọ fún mi pé ayọ̀lá ayọ̀lá kọ̀. èmi ò ní pọ́blẹ̀mù o ó mọ̀ kó kú ó kú sínú tó kú síta èyí mo ṣáà máa best. ẹ ìta ni olóṣó aṣẹ́wó kó bẹ́ẹ̀ sì rè ìyẹn ò pọ̀ sí. olóṣó ó bẹ́ẹ̀ ti aṣẹ́wó. gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ fúnra fúnra fúnra. lórí tó bá wọ ní lọ́kàn jọjọ. mo mi ẹ lè blame àwọn ọmọ sí i o bẹ́ẹ̀ ẹ mọ̀ pé gbogbo wa la fẹ́ ṣiṣẹ́ kò sẹ́ni tó fẹ́ di liability lọ́kùnrin kan lọ́rùn ẹ mọ̀ pé tọkọ bá mú seventy naira tí àwọn lọ́nà òṣìṣẹ́ tó mú thirty naira wá òun lèèyàn máa fi níyì. bẹ́ẹ̀ ni ṣó wá rí torí pé ìwọ jọmọ àtijọ́ ìwọ jọmọ tó bíire tó tọ́ ọ̀rẹ́ tó kọ́ ọ̀rẹ́ tó dẹ̀ gbẹ́kọ̀ọ́ sórí àwọn ọmọ òde òsìn ọ̀pọ̀lọpọ̀ nu wọn ó lè ah, <laughs> tọ́ba délé ọlábà yìí wọ́n máa jókòó ra káfó ni wọ́n fẹ́ máa jẹun ọ̀fẹ́ kí gbogbo sáà máa wá nọ̀fẹ́ nọ̀fẹ́ wọ́n àfẹ́ ṣiṣẹ́ olè ló pọ́jú nu wọn. ìdí nìyẹn tí mo ṣe láìkí ẹ tó dẹ̀ ṣe wù wípé ìwọ ni kọ́mọ mi fẹ́ ṣó ti yẹ. Ah, ọmọ tó tọ́ dáadáa nìyẹn o torí ayé ìsìn <laughs> olúwẹ̀ gbọ́dọ̀ wà ṣẹ̀ṣẹ̀ ẹ mọ̀ pọ̀ àwọn ọkùnrin ìsìn tó bá ti rí obìnrin kan tó fẹ́ wá di liability sí wọn lọ́rùn wọn á ya bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ wọn ò ní dúró. ọlọ́kọ̀ ọmọ burúkú ọkọ̀ bá wọn olówó orí mi dé ẹ kúlẹ̀ bọ̀. ah ọkọ mi. ẹ kọ́ sáà. pẹ̀lẹ́ ìdí àpò. báwo ni iṣẹ́. Uh, stressful but I manage. Báwo ni dé I'm fine. You Ìwọ ńkọ́? Very mm-hmm. well. Ẹ jẹ́ kí n lọ freshen up. Ok, ẹ eh, tó bá ti freshen up tán, ká wá set dine kó wá jẹun. Pẹ̀lẹ́ ìdí àpò. àgbà mi ló wọ ọmọdé. jọ́tòrí ọ̀nà ọkọ ẹ ló wọlé lọ́wọ́ kí báyìí bí àlejò mo ò lè dìde kó hóògì ẹ̀ kó ah! ẹ gbà mí pẹ̀lú nǹkan tó bá ń ṣe fún ẹ yìí owó jókòó rẹpẹtẹ kalẹ̀ mọ́mì ah, mi má máa ti jù àti pé mọ́mì ẹ mọ́ kí mi lè máa ṣe gbogbo yẹn níwájú. ṣé níwájú mi ìwọ náà fi ṣe èèyàn ọkọ ẹni kò kí n ṣàlì ẹ ah, irú bó ṣe dé yẹn my dear báwo ni díẹ̀ wàá fún pẹpẹ fúru wàá fún gbogbo àyà wàá fi ọmọ òun náà gbọ́ bó ṣe wà gbogbo tó ṣọ rẹ̀ ó máa gbálẹ̀ ni ah, lówó jókòó rẹ̀ pẹ̀tìkalẹ̀ ẹ ó wàá lè dìde kó dì mọ́ kó fà mọ́ kí ló ṣe é tó ń ṣe báyìí mọ̀mí èmi ò máa mú bó ṣe ṣe. ọ̀pọ̀ mi ni wọ́n lájà lọ́gbà pé yẹn jàre à ah, mọ́rì wọn ló ń pè sórí ìbò tẹ̀sán fún ẹ sórí ibi tabadé yìí ẹlẹ́yà vibe tó nu yẹn ti tó fọlọ́ṣọ díẹ̀ sí kó wá balance yẹn ẹlẹ́yà vibe díẹ̀ olóṣọ vibe díẹ̀ á lè balance ló ń ṣe. Ah, mọ̀mí ìmú ah, bó ṣe ń ṣe o. ó dáa o ṣọwárí ibi tabadé ìṣá ó yá one two the dancing kó lọ bá ní kíákíá gbogbo nǹkan tó yẹ kó ṣe pápá gbogbo dìtẹ̀ tó rárá kó máa máa pàfọ́ọ̀mù ẹ̀ báyìí kí máa gbọ́ ṣùntì mi. ìdílé ẹ̀rọ ẹ̀fẹ́ kí ló ń ṣe ẹ́ tó ń tijú pé kí ni sọ́mọ kékeré ni ẹ ni kí ló ń ṣe ẹ́ abẹ́ ìwà àgbà mi lọ́wọ́ ọmọdé yìí ni lábẹ́rẹ́ tí mo ní sí ẹ èmi tí mo dẹ́ gbàdàgbà gan mò ń káràbá sí kí bàbá ọkọ ẹ kí ni pírọ́blẹ̀mù ẹ ẹ́ mo dẹ̀ láìkí ọmọ náà abẹ́ẹ̀rí abẹ́ẹ̀rí bó ṣe ń ṣe ọkọ ẹ wọlé kò lè dì mọ́ kó kì í sí ẹ kó fi gbogbo nǹkan tó lọ́ọ́ ṣe fún kó fi wà á ti padà ẹ wọ́n á sọ pé mọ́mì mọ́mì kí ni mò ń ṣe nínú yàrá ẹ̀. ọgbọ́n kò tí mo bèrè lọ́rẹ̀ náà. nínú yàrá ọkọ mi. wàá ṣe lè wá òkè if you're sleeping you better wake up. ta lọkọ ẹ ta ló fi ẹ ló fún ẹ wo wo wo wo bí ọdún kò dé má stress mi má dẹ̀ stress ara kí ló mí pé ta ló fún mi lọkọ èmi tó jẹ́ pé mọ́mí àti dáàdi ẹ̀ wọ́n ti approve pé èmi àti ọkọ àtìyàwó ni wá wọ́n fi máa play hard to má stress ni wọn. ó pé kọ̀ọ̀kan ti ń stress ọpọlọ ẹ̀ both kan ti tú kúrò lọ́pọlọ ẹ̀ ó yẹ di gọ́ṣá oh ní èjì yìí and this time wọ́n fẹ́ fi ẹ́ lọ́kọ inú ẹ̀ ń dùn òpònú afọ́fun gbé mu fine face no brain look ah ṣe ṣe wà ókè táwọn ló fún ní wo expression ọ̀rọ̀ tó yà wà fún nínú fíìmù yẹn ṣe wà ókè. babe mi láì kọ́ tó ń ṣe o. tani wá láyé kí ló bí mi o tó bá tún pè mí babe ń bẹ̀rẹ̀ tí bá ti wọ́. wo wo o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ Oh yeah, má bínú tí bá ti ṣe má bínú i'm just trying to. baby you. tó bá ti bá gbé ńlá fún ẹ tí bá tí bá tí bá gbé àjọwọ́ ah, mi kò fẹ́ síwọ́ máa gbé máa gbé ńlá fún ẹ. báyìí tó ṣe ń sọ̀rọ̀ báyìí. báwo ni mo ṣe sọ̀rọ̀ báwo ni mo ṣe sọ̀rọ̀. mi ì láì kíkọ tó ń ṣe náà ah, ah, kí ló ṣẹlẹ̀ tó wá ń pariwo mọ́ mi báyìí wo má bínú tí bá ṣe má bínú ẹ bọ bóyá wo mọ ni o kì í sọ fún ẹ o i'm here to stay o yes tonight i'm sleeping inside this room beside you. tí bá pàdé tí bá fún ẹ tí bá fi ẹkùn lé ọwọ́ tí bá fi pàdé ẹ ah. wo tí ẹkùn lé ọwọ́ máa pàdé mo máa di kúkú ní ẹ gbogbo yín ẹ máa fọ́ dànù ṣé wàá òkè. that's domestic violence that's not nice. that's, that's, right. that is exactly what you will receive if you choose to stay in my house because you're not a woman for me. Mm -hmm bí ìfẹ́ òye àmọ́ àbúrò mi. yíyíwọ yíyíwọ yíyíwọ ṣọwọ́ ọ̀kẹ́ ló ṣe ṣọwọ́ ṣọwọ́ ọ̀kẹ́. ó gbé mi sọ́wọ́ ni. ẹ eh, exactly wo. ojú ẹ kà máa wọ owó ẹ̀yẹn ó le. exactly what you would experience. ṣé èmi èmi lọ sọ́wọ́ pé tí kò rọ̀ díẹ̀ tí n bá jẹ́ kó wálẹ̀ tí n bá jẹ́ kó wálẹ̀. mo má jẹ́ kó wálẹ̀. torí kí ni. mo máa náwó sí skin care massage ah. náà ò dé má wọrí àwọn oní skin care wọ́n ti pàdánù ìfẹ́sà wọn ni ah, ó yá ah, dìde dìde dìde ó yá bá wọn. ìbùkún ara tiẹ̀ omi bẹ́ẹ̀. jẹ́ sọ fún mi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní yàrá yìí tí o bá dé sàtẹ́mọ̀ pé wọ́n bí pọ̀nrípọ̀nrí yàrá yà ẹ̀dá gbọ́dọ̀ kọ́ bá sún ẹni jọ súnmọ́ ẹ òun ló ń jẹ́ ìwọ désàlẹ̀ kò jẹ́ kí mọ́mí mọ́ kó tó ṣẹlẹ̀ yàrá. màá sọ fún ọ màá sọ fún ọ kúnú. Ọkọ mi wà sọ́tẹ̀ pàdé òde ìjọba bínú àbúrò.

no at least we're not even work mo ní láti tilẹ̀kùn ní ìjọ sọ̀rọ̀ tọ́mọ ní ìjọ sọ̀rọ̀ tó lè padà wá. who does this? check it, check it. Kò dùn àbí? Um, do you by chance bear ẹ̀yin máa ń dùn mí. bẹ́ẹ̀ni ẹ̀yin máa ń ro but mo try try see do àgbo kò ṣiṣẹ́ but no, feel bá jẹ̀díjẹ̀dí ní dá mi lára. ṣẹ́rí alákọ̀ọ́tà sọ fún èèyàn lélẹ́yìn yes gbogbo nǹkan kọ́ ni Abu, Jedi. from what I just examined Koshi, Jedi, jẹ̀dí àbíkílẹ̀ pé ó jẹ́ pé you are an awesome patient mo ti mọ̀ but ẹ má lọ ṣe scan then result ẹ̀ ló máa jẹ́ ká mọ next step and ẹ jọ má kó máa kó àwọn kòkòrò kógun jẹ mú kó jẹ láti wá ṣe proper test or scan to actually know what is wrong with you so you need to do go through a scan right now. ẹ jọ sáà ibo mo ti lè ṣe scan. ok màá kọ ọ́ pé tí lọ ṣe scan yìí fún yín. <laughs> gbogbo àwọn àgbo yín gbọ̀ngàn yìí ẹ mọ bó ṣe ṣe ẹ bóyá wẹ̀bẹ̀ wà bóyá pẹ̀lú ọtí tó wà fẹ́ bá jẹ ní tàdájí environment ṣáàdà gbogbo ẹ̀ mọ̀ yẹ́wò ti ṣe pọ̀fà. yẹ́n ti báwo ní kúlẹ̀ àbọ̀ àbọ̀ ìlẹ̀ ṣó ti jẹun ṣá. bẹ́ẹ̀ ni màá báwo ni lecture. ó fàn ẹ fi ṣòlògùn ẹ ṣá. èyí tó kù ni mo lò láàárọ̀ yìí bó ṣe ìrántí mi mo sọ fún yín wípé tí bá ti lo dàárùn yẹn tán ogun mi yes please eh. ẹ wọlé. ẹ ká sọ. báwo ni ti fẹ́. bàbá ní kẹ́ yọjú sáwọn babaláńlọ. bẹ́ẹ̀ ni. Ah, ẹ sọ fún mi kí mo mọ̀. wọ́n ní kẹ́ yọjú sáwọn nísìn. mo mọ ọgbà ọṣọ ìlú kí mo ṣe dé ni. Ah, ẹ ṣáà máa pè tó rán jáde. ọ̀rọ̀ okay. Ah, kí ni mo fẹ́ ṣe báyìí tó lọ lọ́wọ́ wa ogun ti fẹ́ ló ti tán ẹ̀ babaláńlọ tún ṣe títí wọn eléyìí ló ní àtẹ̀yìn kó tún tà mọ́ ta ni mo fẹ́ sọ tèmi fún báyìí torí ọlọ́wọ́n bá. Tife, are you okay? No, no, okay, I'll drop you. Bebe. Kí ni ẹ̀ṣẹ̀ mi kí ni wọ́n ti mo ṣe fún ẹ? Ládé tí n bá nífẹ̀ẹ́ mi ni máa disturb ẹ. Oògùn ò dẹ̀ fún mi láyé mi. Kó jẹ́ kí n prove kó lè mọ̀ wípé mo nífẹ̀ẹ́ nítòótọ́. Mi ò wá bẹ́ẹ̀ ṣeré. Alábàá mo máa sọ nǹkan kan fún ẹ tó bá lè gbọ́ mi yóò dẹ̀ máa work gidi gan ó sì nǹkan tó ṣe fún mi kókó lè work ní kó possible mi ò lè fẹ́ ẹ. òun bó stubborn sí i láìdé kí ni dúró ṣé mi kì í ṣe spec ẹ ni àbí kí nìkan tí mo ṣe fún ẹ tó fi yín against me all the time. mi ò ní anything against you nǹkan tó ṣẹlẹ̀ ni wípé àdúgbò yìí ni mo dàgbà sí àdúgbò yìí kan náà ni ìwọ náà dàgbà sí bàbá mi wà lọ́ba tí mo bá fẹ́ ẹ nísìnyí tájọ́ bímọ sádùúgbò yìí ṣé o fẹ́ ká bímọ káwọn náà wá dàgbà sínú ìṣẹ́ ni. láìdè ṣòrí tíǹkì ẹ̀ yìí ó lọ fà. tábàtìjọ gbé àdúgbò yìí tá a dàgbà sádùúgbò yìí ní òun ní í ṣe pẹ̀lú kan tá à ń sọ yìí náà èmi náà mi kì í ṣe ọmọ ọ̀lẹ mo mọ̀ wípé tábàjọ fọwọ́ wẹwọ́ at least ikú máa wà òkè fún wa. guy ó dàbí pé ò fẹ́ gbọ́ mi yé sórí tábà ju abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ náà ló fi máa mú lélẹ̀ mi ò ṣe ọkàn mímọ tó tó lọ́rùn. Ẹgbẹ́ kànáà kànáà. Ọ̀rẹ́ mi. Alfa kí ló ṣẹlẹ̀? Látàárọ̀ tí mo fi ń dúró dé kí ló dé? Abẹ́ ìjọ látàárọ̀ ah, látẹ̀kan. má bínú jàre lọ torí ọlọ́run wo yẹmi sí owó sùnrùn lé sọ mo ní pé tí mo bá dáná tán máa wá pè ẹ́ èèyàn kan ti ọ̀dà yẹn domi sílẹ̀ mo dẹ̀ ń wọ́wọ́ oògùn ẹ̀ sọ tóun bá ti jí èmi á kọ̀ pé wọn náà máa lọ má bínú má jókòó. mo ti jókòó jókòó jókòó ti pẹ́ látẹ̀kùn. tí mo lè rí indomie méjì ẹyin márùn. ẹni pé. understand now. a ní ẹ sọ pé káyé bẹ́ẹ̀ lọ́bẹ̀ tí ń lọ ni. mo ti ń lọ mo ti ń lọ. Ah, mo rò bóyá ẹ máa ra indomie méjì ẹyin márùn fún mi. <laughs> ó máa ń fọ́ ni ó náà ó bọ́ra ẹ ni pọ́pọ́ tó náà sọ lẹ́nu náà ó fẹ́ ra indomie méjì ẹyin márùn ṣé bó ṣe wáyé ìsìn ọjọ́ kó máa jẹ ẹyin márùn. kí ló ṣe mí. anyway láìdé láà fún indomie méjì ẹyin mẹ́ta kọ́lájú. àjọ mm-hmm. má bá mi tí ọwọ́ mi pàdé mi o. báwo rí i náà. ẹ ṣe bẹ́ẹ̀ dúró náà. ọlọ́ba máa sọ owó indomie o alóba fẹ́fẹ́ yà wò. I thought as much kò lè dédé pọ̀ gìrì sanwó mi ọba ti sọ wọn ó da indomie méjì ẹyin márùn. ìwọ ló ṣe mistake wá sọ pé indomie mẹ́wàá ẹyin fífi tó dàtí wọn bàjẹ́ èmi àjẹ máa ṣe ti yẹmi sínú sọ kò ní sí pé mò ń yẹwò náwó ọjà mọ́. wọ́n ti ṣẹ́jú sí mi mi ò mọ mo pè mọ́ lẹ́ka àwọn scope yẹn. ṣọ́ra fura kó má lọ pàdé àrẹ tó fẹ́ ọ̀rẹ́ hmm? má jẹ́ ká ṣe fàájì kọjá yìí kaba má fi ọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ mọ́mí ìfẹ́jú ẹ̀ sọ̀rọ̀. not again not again ah wo bọ̀bọ̀ tó bá ti jẹ́ ọ̀rọ̀ mọ̀ sí ni ìwọ máa wọ̀rí etí ọ̀gẹ̀dẹ̀ ni kò tó nǹkan tá a yá dá tì mọ̀ sí mata just put am for one side leave am We we talk something else yà sọ̀kan mi yà sọ̀kan mi. o lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mo sì ẹ̀ là ń sọ nípa èyí tí wọn bá wí wọn ò ní sọ fún mi wọn jẹ́ kí n mọ̀ ní wípé ọmọ táwọn ń disturb ẹ̀ lé lórí àwọn ò lè tiẹ̀ lọ síbi nǹkan burúkú náà wọ́n ní pọ́mọ yìí lẹ́ wà hmm. ó tún ní wá ó jáde nílé ìwé ó ní gbogbo nǹkan táwọn obìnrin ní. àkíkà. kí ló tún fẹ́ ṣé mọ́mí ẹ̀ máa tiẹ̀ síbi tí kò dáa ni. bàbá ṣòro ẹ gbogbo nǹkan tí mo ti sọ ẹ bí mo ti ṣe rí mọ́ ni mo ṣe lè sọ yẹn mi ò blame wọn rárá o but láàrin èmi àti ẹ bàbá èmi nílẹ̀kùn mo rí inú ilé mo rí ta I sabi this girl well like I know her so well ọmọ yìí mi ò sori ajá bẹ́tà ẹ̀ yes ajá bẹ́tà ẹ̀ ibi tí ibi tí ibi tó worst dé mi ò gbàdúrà kí ọ̀tá mi kó há sọ́wọ́ ọmọ yìí. Ah, ah ọmọ ẹgbẹ́ ṣe wà yẹn ó tún wá ní squad àtòwọn àti gbogbo àwọn squad ẹ̀ bàbá any man tó bá fi lè há sí wọn lọ́wọ́ ayé ẹ̀ ti bàjẹ́ nìyẹn. Arẹwà sórí bí ọ̀rọ̀ èmi àtẹ̀ṣe ń lọ yìí mo fẹ́ kí o fi gbogbo nǹkan bá mi lò tán bí o ṣe wà yìí kò yẹ kó wà lẹ́yìn rárá. ìlú wo ló yẹ kí n wà. Ah, ah báwo mi ṣe rí náà ó mọ̀ fúnra rẹ̀ náà ìlú èbó ló yẹ kó wà bó ṣe wà yìí. Ah, àwọn èèyàn wá ń sọ bẹ́ẹ̀ ah, ah. wọ́n wá ń sọ bẹ́ẹ̀ kébi ìdísọ́ láti wà bíbá rárá. Eh. ìwọ náà dẹ̀ ti mọ̀ pé wọ́n ní ọ̀rọ̀ tí ọba ti gbọ́ lẹ́nu ẹnì kíní ẹnì kejì àwọn màláìkà ló sọ. àwọn oh, yes yes yes yes yes. <laughs> so sórí bóyá wà yín sìn plan tí mo ní fún ẹ jẹ́ nǹkan sórí passport. Um, passport um, actually mo ní wo o ti expire mo fẹ́ oh. rí ni o. sori bó o tiẹ̀ ní rárá àwa yìí ibi tá a ní connection dé a máa gbé jáde fún ìwòdì forty eight hours. forty eight hours ọmọ mi pọ máa pé kó tó jáde ń sìn. àwọn tó ọmọ ọwọ́ wẹ nìyẹn. chief that is any link gan nìyẹn o any connection gan nìyẹn o. bó ṣe mọ mi ìyàwó lè jẹ rárá. thank you. lórí ká bá gbé passport ẹ jáde tán mo máa bẹ̀rẹ̀ pẹ̀lú jẹ́ yọ ohun mi síta. ok ok ok ok. torí ká mú láti Qatar. mo ti wọ Dubai nìyẹn. ibẹ̀ gbàrà wọn lọ. <laughs> Dubai àbíbí take me to Dubai. torí ká mú báyẹn láti Dubai So ti yẹ eh. máa gbé ẹwọ Italy. ìdáná ah! ẹ pa mi ìpè ah! mo ti fi ìwé yẹn láti jẹ́ ìlú. mi ò wá ṣeré pẹ̀lú ẹ. kò sí ẹ̀rọ. Ah, ah. láti Italy máa gbé ẹwọ Canada. Ah, UK US. máa dá pẹ̀lú fún ẹ. sọrí bó ṣe wà. àtẹ̀lẹ́ òkúté lọ. bó ṣe wà. Bíọ́dún báwo ni. kí lè tó dìde. no mo. ta ni. ò sọ̀rọ̀ ta ni ah. tí ò lè kíyàn tí ò lè lanu. ẹ má fi ẹ ẹ ẹ wò ṣé rán ọ̀gbọ̀n sí bó ṣe máa ṣe nìyẹn uh-huh. um, àbúrò mọ́ mi ẹni tí wọ́n bí after mọ́mí like àbúrò mọ́mí mi ọmọ tí àbúrò mọ́mí mi bí ọmọ tó wù bí òun nìyẹn. ọkùnrin ah. yìí gùn gan-an now mo ní problem kí ló ń fẹ́ tó fi wá disturb wa kí ló ṣẹlẹ̀. Um, ah! àná ó hmm. message mi ó ní pé òun fẹ́ ẹ̀gbọ́n mi o ó fẹ́ sanwó school o mo dẹ̀ ní pé kó máa bọ̀ kó wá rí mi lónìí i think that bẹ́ẹ̀ ló ṣe wá. yóò sí ara nǹkan tá a máa sọ yẹn kálẹ̀ ẹ̀kọ́ dáadáa tó dúró gbẹ̀kọ́ eh. tó yẹ kóró á eh. mọ̀ pé ó yẹ kóun lanu kíyàn kájọ lanu kí mi ni màá kàn fi five hundred thousand bá ṣe rí mi five hundred thousand. bẹ́ẹ̀ ni fọ kiriti five hundred thousand oh. fọwọ́ kékeré yẹn ó ti hmm. pọ̀jù ẹ ẹ kò tí wà lẹ́tọ̀ọ́ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ fẹ́ mi five hundred thousand yẹn màá wá lọ bá màá ní chief tó rí lọ́jọ́ yẹn tó kí wọn wọn ní kí n fẹ́ five hundred thousand yẹn màá wá mú wá àwa dọ̀bálẹ̀ kí n pè ní. ó tó tiẹ̀ ti jẹ́wọ́ ló ń sọ̀rọ̀ ọmọ ẹ pé tó bá ti ń bá mi sọ̀rọ̀ eh. mi ò mọ bó ṣe ń ṣe mi mọ́ bẹ́ẹ̀ni sá wọ́n tó bá fẹ́ kí n ṣe ni màá ṣe. thank you. máa tẹ fún ẹ máa tẹ mo eh, ah, ah. Eh. gbé kẹ́yìn wá ọmọ yìí hmm. ah! a bá ṣe tán báyìí ká wọnú ìyẹ̀wò lọ. Ah, eh. now you first know what I'm about ṣé owó dísírì yìí ni wàá yẹ kí mi fẹ́ sílé. ẹ bàbá èmi kọ́ ni mo pa jésù náà ah olùjẹ ẹ̀ṣẹ̀ wo nìyẹn no even you wey be my friend you wouldn't advise that I settle with such a woman. ah ilé ikú díẹ̀ káàtó bọ́ ìwọ náà ló kó kú bí mo yẹ sọ ni pé mo ń ṣe òde wí kọ́dí ẹ̀ máa lọ síbi nǹkan burúkú mo wà ṣọ́ọ̀kan gbogbo nǹkan tí wọ́n rí yìí mo sì ò mọ anything nípa she knows nothing about it tó bá jẹ́ ní wípé ìwọ ti pè wọ́n o ti sọ fún wọn ni wọ́n máa ti understand ẹ̀ pé òkè bí wọ́n ọmọ yìí lélẹ̀ wọn ní níwèé kó lọ́ máa bá wọn mọ́ ẹ̀. ok o sọrí yẹn sọ bọ̀tẹ̀mí mọ̀ ìyá tí mo ní ṣe bí nàá màmá mo mọ̀ ìyá tí mo ní tí mo bá fi lè sọ nǹkan tí mo sọ fún ẹ tí bá fi lè sọ fún wọn mo sì máa gbaná jẹ ni wọ́n máa sọ pé àwọn ti mọ̀ pé mi ò ní gbà nítorí pé mi ò dẹ̀ fẹ́ gbà náà ni mo ṣe ń wá wàá wí so she would not even believe me worst case scenario wọ́n lè ní pé ó yá kí n mú evidence wá baba i go explain tire i no get any evidence. ọ̀rẹ́ ẹ̀kọ́ tó wà ń bẹ ni wípé mo sì fẹ́ ṣáàjẹ́ kó má rí ni kò ń ṣe ní wípé bóyá ọmọ yẹn gbé nǹkan kan fún wọn táwa ní wípé bóyá owó lọmọ yẹn ń gbé fún wọn àbí nǹkan kan ló ń rà fún un sí làkàn fẹ́ kó ṣáà máa rí ọ̀fẹ́ kí wọn náà wà pẹ̀lú obìnrin kan kò dáa bó ṣe ń live life láìsọ bí nǹkan kan pẹ̀lú ẹ̀ náà. Eh, yes now it's every mother's dream that ọmọ ẹ tó bá di tójú bọ kó marry but the fact say you are married does not mean that I should be married I mean this same time àsìkò ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí bá marry nígbà tí wọ́n marry tí ò bá favour èmi ń kọ́ and that's why we have loads of you know broken homes today i don't want to i mean i don't want to be a party to that bí mo ṣe wà yìí mo ní àwọn plans tèmi and until i achieve those plans baba i ain't settling down no i ain't getting married. kò sí bí mo ṣe ṣe máa rí mi tí wọn ní máa wò ni pé kí wọn náà tẹ níyàwó kan nílé. o ṣe ọkọ ìyá mi no problem. jẹ́ kó bẹ́ẹ̀ mú kí ni wa. oscar. primary school darí. àti lè lọ ó ní àwọn oògùn kan tí dókítà kan ó sọ wọ́n ní kí n dúró kí n gbà. àwọn oògùn náà tó kájú náà in fact um, dókítà tó attend sí ilé mi he is a very very nice man. ó dẹ̀ mú bó ṣe ń tọ́jú patient o. ṣé wọ́n ti ti ṣàlẹ̀ ni. rárá sá àwọn oògùn tẹ́kàn yẹn wọ́n ní kò wá available so wọ́n ní kí n dúró kí n. kọ́ńbẹ́kẹ́ ti lọ náà. How could good know Your sister. Your sister. Oh, yeah. yeah could tell you. That's forever. I'm Dr. Aisha Goni. She told me about Aisha Kodrano. Kí ni mo ṣe? Iṣẹ́ táwa la wá ṣe o. Ẹ̀yin gangan ni mo Thank you so much. I know you. Yes. Come um, on. lady tó jókòó síbẹ̀ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló máa fẹ́ mu anything ló bá fẹ́ mu bá mi fún bills on me. All right. All right. anything Um, sister kí ni kí n yọ báyìí. mo tọwọ́ kẹta nílẹ̀. no ọkọ ẹ̀ náà ní kí n béèrè tẹ́ máa mọ̀ pé a máa foot bill yìí. mo ti wọ pé pẹ̀lú mi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́. àlùṣọ. wọn làwọn fẹ́ràn kan pé àwọn ọ̀kẹ́ pẹ̀lú bọ́tú ọ̀tá yẹn. wọn làwọn fẹ́ anything. Yeah. no problem. All right. Sure. All right. Of course, sure, yeah. Thank you. Yeah. Um, It's a football. Thank you. Bari Geshin Abiola Rukomi. My name is Olaide Abayomi. Hmm. Olaide Abayomi Otai Otaibayomi Oluwaniyoje. That's a beautiful name, actually. Thank you. Hmm. Oh, you got a beautiful smile there, too. thank you. Does this smile go for a prize? Anyways, mo ti ní pé kán bèrè pé kí ni kan tí o like láti mọ but wọ́n sọ pé òun insist pé omi yìí náà ló fẹ́ wà mọ́. mo wá kí pẹ̀lú mi cause mi ò kí oh really but the water too is good water is life anyways mo ti àwọn pé akébẹ̀ náà kó ọ́dà omi ni àbí what you think <laughs> that's the spot I'm talking about again I want to see more of that so <laughs> ìyẹn ni pé nítorí pé àbúrò ẹ̀ jẹ́ síkùsẹ́ọ̀ kó ba lè ráyè máa tọ́jú ẹ̀ ló ṣe ń ṣiṣẹ́ tó ń ṣe yìí. mo try best me láti make sure pé everything on ń lọ but irú iṣẹ́ gbogbo iṣẹ́ tí mo rí owó ò tó nǹkan kan nígbà tó yẹ pé owó tí mo rí gbà ó ti bá oúnjẹ láti transport lọ. torí health yẹmi sí ni mo ṣe lọ sí nurses school so that màá lè máa tọ́jú ẹ̀ màá lè mọ̀ nípa àwọn oògùn tó yẹ kó lò and um, brain test and all that tó máa ń sọ fún wa lọ́spítù I have to go to the extent of reading more about our health and then mo wọ́n ló ṣòjọ́rọ́. kíni bá tọ́jú ẹ̀ dáadáa ìdí lélẹ̀ tí mo fi wò pé bóyá kí n tún try iṣẹ́ ilé bí a lè máa pè nǹkan wọlé. But I won't lie to you ever since I started this job you can be customer. bóyá mi ni mi ò mọ bó ṣe ń ṣe ni o bóyá mi ò mọ style tí wọ́n fi fẹ́ ni I don't know. Obviously, o mọ bó ṣe ń ṣe. <laughs> Very obvious, but it's it's okay. Very understandable. See, jẹ́ ẹ̀ kan fún ẹ um, gbogbo aláǹgbà ló dànù délẹ̀ àwọn méjì as humans we all have our different challenges ẹni tó bá jáde wá sọ́ọ̀sì ẹ̀ síta làwọn èèyàn máa mọ̀ pé nǹkan tó ń go tòrò lélẹ̀ bó ṣe ní tiẹ̀ èmi náà ní tèmi ẹlòmíì náà ní tiẹ̀ ó kàn jẹ́ pé wọ́n jura wọn lọ ni sori let's just say that um, ọlọ́run fẹ́ fi mi ṣe áńgẹ́lì ẹ̀ ní alẹ́ yìí as far as i'm concerned um, I don't know bóyá tí mo bá support ẹ pẹ̀lú small money tí lè máa fi take care àbúrò ẹ̀ then start up something for yourself I hope you would do. ẹ ṣe gan ni but nothing goes for free even in Free Town. <laughs> I know I know nothing is free in Free Town, but honestly um, ilé ìwà látọkàn mi ni láti help her. okay and I'm going to do this so this is what I'll do um, in my reception scene I'll book another room I'll stay in another room you can be here be comfortable in Kotoba Feje you can still order for it and um, tomorrow Fitaro hmm? and also I'll get your account details and uh, I'll send you some money you mean nothing yeah nothing hmm? it's okay don't worry hmm? okay yeah, so I'll leave now. Um, I've got a written sorry for my channel. Are you for real? Wow. Àwọn ìwà tó wọ́n sọ pé tí a bá pàdé lókè definitely máa pàdé nísàlẹ̀. I mean, who would have thought that, I mean, our paths would cross again? Ah, that's a nice one. Cool, hmm? you. tọ́jú. Thank you so much. Thank you so much. I ṣe mo appreciate ẹ̀ ṣe ọjọ́. Hmm, it's nothing, it's nothing. Ọlọ́run kó dẹ̀ máa wò ó ní kankan tó fẹ́ discuss pẹ̀lú ẹ ọ̀rọ̀ ìfẹ́ bí oró ọ̀fà lórí tó bá wọ ní lọ́kàn sometimes mi ò láìpẹ́ bó ṣe máa ṣe èdè tí mo sọ fún ẹ pè mí pẹ̀lú ẹ̀fẹ́ jáde wàá ń sọ fún mi pé ìwọ náà níbi kan tó fẹ́ dé o lè tẹ̀lé mi jáde mọ́. ọkọ àríkẹ́ àdúrà yín náà ló ń gbà lórí mi ẹ̀yin náà lè ṣàdámi lóko kíkọ̀ rí àwọn pípì tó fi wájú jà fún mi pa kí lè máa bọ̀ lé mi kò sí nǹkan tó máa dúró mú mọ́ ní ṣọ́. who is that. ta ni ẹ wọlé o. láti bò ṣé kò sí o. Abíọ́dún ni mo bẹ̀rẹ̀. ọmọ mi nìyẹn ṣé kò sí. kò sí nǹkan kan mà. kí lorúkọ yín. Ọláìdé Àbáyọ̀mí lorúkọ mi. ó wà ní ẹjẹ bá yín pè. Ọláìdé. Bíọ́dún bí ọdún o. ó wà nílé ó wà nílé. bí ọdún bí ọdún ó lálejò. pẹ̀lẹ́ ó lálejò. Mm, ah. Yes. I wasn't expecting you here. Besides, how did she get address me? Mo ti dé ọ́fíìsì wọn nípò wà off lẹ́ni. And then she wrote it the other day to make him buy send the control dispatch rider. Address and mo trace delivery. I see. It's it's okay. Uh, okay. My mom, my dad. How are you? Fine, sir. Just hello change kin lọ́wọ́. Alright, no problem. Well, change bíi ti báwo. Ṣé bóun ni? Torí wọ́n bí ẹ̀sìn ò fẹ́ dà. Òun ni kí Ah, wọ́n bí ẹ̀ ò dẹ̀ dá wọn lóhùn àní báwo ló ṣe jẹ́ àbí uh, ìwọ just I was not ready to do this now I wanted to take my time but ìyàwó àfẹsọ́nà mi. ọ̀gá rẹ̀ hmm! ọmọ àjọ mi that's my boy that's my boy. Ah, ah, láti jọ ẹ. ìyàwó àfẹsọ́nà ẹ oh god <laughs> ok ẹ wo ìwọ lè lọ ìwọ lè lọ church ẹ fòun sílẹ̀ fún wa eh. ṣùgbọ́n. Make yourself comfortable. Mo ṣe kọ́lọ́ lókè ni super do when you're done. Uh, but ṣe bẹ́ẹ̀ yín náà fẹ́ jáde tẹ́lẹ̀. No! Ah, nígbà ah, ah, jáde mọ́. Mi lọ sí ibi kankan rán. Jáde mọ́. Máa pè wọ́n sí pé mi ò ráyè. Uh-huh. Ire tó wọlé tọ̀ mí wáyé. In fact, ó ju gbogbo nǹkan lọ. Mm. Ẹ wo máa, ẹ má bínú, mi ò ní lè wà mọ́ ẹjọ́ torí ọlọ́ṣẹ́ rí irí ayọ̀ kan wọlé tọ̀dọ̀ wá báyìí ẹ wo ẹ kó gbogbo ọjà yẹn lẹ̀ tó bá ti di alẹ́ tí bá ti ṣàkáǹtì máa ṣe transfer wọlé sí i ṣe ti gbọ́ ẹ ṣé ó dàbọ̀ ẹ ṣé ẹ ṣé. Ah, ìyá mi báwo ni ọkọ mi àbẹ̀rẹ̀ máa fẹ́ jọra ọjọra ọjọra àbẹ̀lẹ̀ nǹkan àbẹ̀lẹ̀ nǹkan mi ò kó yọ ikú báyìí o èmi ló jọ. kí ló máa jẹ ọkọ mi. káwọn mọ ọkẹ sọ. Ah! sori ah, kábà ah! mi ló jẹ ṣàánú mi. ṣàánú mi ẹ kí wọ́n kí máa dáná fún mi. irọ́ ló pa ìlú ni máa ṣe gbogbo ẹ̀ sórí ohun tó máa ṣe bíyà ẹ tó bá ti yá wàá lọ bá ọ̀pọ̀ ẹnu nílé ẹ wá yọ̀ǹda ẹ̀ sí kì. How you feeling now? I feel better, but mo ṣe ń feel weak díẹ̀díẹ̀. Mm. Eh, well, we are máa regret for now But the time ma fi parí tírèpì tó ma fi ma fi gba omi mi are rí gain strength ẹ̀ ń Thank you, Why, why are you thanking me? I'm doing my job. Hmm? You know you're my spot, you know. Thank you so much. Thanks a lot. You're welcome. Okay, be good, darling. gbogbo bẹ́yìn àti dókítà ṣe ń wojú ara smile gbogbo body language Then ń lò ló ah you ọmọ ẹ Killery. ló rí. ẹ o àmọ́ máa sọ Hmm. I just bá délé. i'm here for you nothing. ó lè wọ́n ní kí wọ́n gba àwọn nǹkan kan fún ẹ sọ́jà kí n lọ rí. Hmm, oògùn <laughs> hmm, so this is. jẹ́ pé wọn nìkan ni ah, mo dá sílẹ̀ àwọn mò ń ṣàwọn kankan nínú bẹ́ẹ̀dúrà níbẹ̀ yẹn dẹ̀tí wá wà lórí ló ń kọ pẹ̀lú àwọn kọ́sítọ́mà mi ẹ beautiful ayé báwo yìí ẹlẹ́dìá kíjọ́ mẹ́ta ṣàlàfíà rẹ̀. Ah, ah, màláìkì star yìí ó ga jù <laughs> ó dẹ̀ wá kí bí ọdún gan ti dé báyìí ṣeré ẹni tí mo wà ẹ̀yin nìkan péré ni wọ́n bá ṣeré. really èmi nìkan tán oya jókòó check out gist. how everything báwo ni business ah àdúpẹ́ àtàárọ̀ báyìí àwọn kọ́sítọ́mà mi ni mò ń bá sọ̀rọ̀ lórí fóònù kan tí mo ṣe ètò ìbọ́lẹ̀ wà báyìí. Mm-hmm. ṣé wọ́n san owó iṣá. ah my dear sister wọn náà la mọ bílù ṣe rí aṣáájọ ń para dara wa náà ni. oh that's good okay mọ́mi ṣeré ní sí mo wá hmm. mo fẹ́ kẹjọ́ kí wọ́n dáná fún yín kẹ́ mm-hmm. jẹ oúnjẹ ọmọ yín dáadáa. that's brilliant o ṣe ọkọ. okay but before then mọ́mi mm-hmm. mo ra gift kékeré wa fún yín. wow ah o ṣe dídé jókòó máa ìdí á ò ní lórúkún ẹjọ́ oh, o ṣe o ṣe wàá ṣe ti ṣe. ilé kíṣà ètò ìdọ́gá náà yẹn. bí ọdún ó ti lé ní oṣù mẹ́ta báyìí tó ti mú ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ wá gẹ́gẹ́ bí ìyàwó jọ torí Ọlọ́run ìgbà wo làá fún ara wa gan la máa lọ yọjú sáwọn èèyàn àbí ó ti ń pẹ́jù lójú tèmi o. mọ̀mí hm? mọ̀mí ẹ jẹ́ má gbẹ́ mi ara yín fún náà ah. ṣé bẹ́ẹ̀ mi ni mo rí ni mo mú wálé and besides kò dẹ́ ṣe pé ó déédéé wù mí náà láti introduce ẹ o tí mo ní pé mo fẹ́ surprise but then ẹ ti mọ̀ nìyẹn as it is when the time is right àmàlọ́ra hm, wọn people because èmi àti ẹ lágrimẹ̀t already pé ọ̀hún tí tó bá parí nursing course ẹ̀ ká tó sọ̀rọ̀ marriage kí ló dé tó ń ṣe báyìí ṣọmọ kékeré ni bó ṣe wà yẹn tó bá ṣe wedding kò sí ìwé tí ò tún lè kà mọ́ lẹ́yìn àti pé ó wà ní nursing school kò disturb pé bí ó wà ní ọkọ̀ náà àìmọye kọ́pà tó ń gbé bèbí lọ sí service yes àìmọye tó wà ní school tó ń gbóyún lọ tó dẹ̀ ṣe marriage tó wà ní ọkọ̀ kò disturb anything you are taking forever ó ti ń pẹ́ jù. Ah, ah, this woman you go miss me o. Oh. Eh? when i'm gone you will miss me. so wọ́n dẹ́dẹ́ rush yìí. bọ̀bọ̀ watch it. bóyá kí n pè fún ara mi kí n bá sọ̀rọ̀ pé my dear o jọ kí ló ń dá wa dúró afẹ́wà mọ̀ ọ́n fámílì ẹ̀. kẹ́ pé fún kíni gangan ṣé ẹ̀yin lè bá mi toast ẹ̀ ni àbẹ́ ẹ̀yin lè bá mi bá sọ̀rọ̀ ẹ̀yin kọ́ lè bá mi convince ẹ̀ èmi àti ẹ̀ agree and let's not forget that she's from a different home. I am from a different background. And we are coming together so that we can understand ourselves. So, ẹ jẹ́ kí n respect the plans tó ń ní kí n dey support ẹ as And that's how you are going to be proud of your son eventually. So please, mom, mm. let's allow her be. Ah. Kò pẹ́ mọ́. Bá ṣe máa kọ́ bí wàá ṣe máa parẹ́ nìyẹn. Ìrèézà wà nínú ẹ̀jẹ̀ mi. Mo ti gbọ́. Ó dà sá o, ìgbà wo ni ká wá fún yín dà báyìí? Ọjọ́ wo gangan ni kí n máa retí ánsà báyìí? Small five years. Ta lélẹ̀? Ìfẹ́ ọkàn mi tó sọnù ni mo wá wá dọ́dọ̀ rẹ̀. gé ọlọ́run irú gé olórí burúkú yẹn gé olóorun yẹn sírú àwa wàhálà kò ṣe tọrọ tẹnu tó bá yẹ pé irú èmi ni màá ti áńdù kẹsẹ̀ brutally àti màá fi jẹ́ kó mọ̀. Ah! ẹnu kọ Rónkẹ́ ò mọ̀ mi dáadáa even ah! ex mi tí mi ò fẹ́ mọ́ ìyálàyà anybody kò lè dédìí ẹ ká tó wọ́n sọ pé ẹni tí mò ń date lọ́wọ́lọ́wọ́ báyìí ta ló fẹ́ kú who wan die who dey check am ẹ ọ̀wá ló fẹ́ gbà mọ́ mi lọ́wọ́ tó fẹ́ kú ni. ó sú mi o bẹ́tọ̀ rẹ jẹ́ ká fìyẹn lẹ́nu wo kékeré bẹ́ẹ̀ lèèyàn ti máa ń pẹ̀ka ìrókò torí tó bá dàgbà tó báyìí ẹ̀bọ́n ńlá lábàá ìlú wa máa gbà lọ́wọ́ èèyàn o. that's the vibes you are making point ṣé ọmọ kan tó ń dùn mí ní pé ó kàn dákẹ́ ni kò sọ̀rọ̀ me i don't know why àti pé ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ ẹ̀ kò tó nǹkan tá à ń lọ àdábẹ́ ṣé nobody kò sí nǹkan tá a bá ṣe fún wa ṣe gbé ni yàrá jẹ́ anybody lè bú àwọn ẹni tó ṣẹlẹ̀ ó dẹ̀ dákẹ́ ó dẹ̀ sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ Desire you are too calm for me kí ló ṣẹlẹ̀. ẹ calm ah. èmi tí mo calm èyí tí mi ò sọ̀rọ̀ mi ń ṣọ̀dẹ̀ náà mi dẹ̀ ń ṣọ̀pọ̀ mi ah. mo ti fi àwọn kọ́sí motion ni mo dúró dé àwọn kò sí táìmù ìgbà wo ló fẹ́ máa dúró dà ó fi kọ́ sí motion kìíní kan. guy alpha wetin be the update. ọmọ mo ti get this ni. ó tó máa ṣẹlẹ̀ ń sìn ni pé máa port jẹ́ kí n send ẹ̀sẹ̀ right away. àwọn ta ló máa ṣe. Ah. angels ẹ lọ change any outing. dress code ẹ ṣàtìmúra bẹni tó fẹ́ lọ pa báyọ̀ ó ṣe ń sọ̀rọ̀ ní ṣe ń sọ̀rọ̀ sí ni a mọ̀ pé ìyá láyé làwà grand old guy ni àwa jẹ́. níbo irú yẹn irú olóòórùn yẹn. Oh, mo sọ fún ẹ mo ní kó má ṣe nǹkan ó kọ ó ní nǹkan ẹ ló fẹ́ ṣe jọ kí ló wà ní pé o tó sí obìnrin kò dẹ̀ lọ sọ fún mi tó wá nítorí ẹ̀ tó wá mú sọmọ lọ́mọ tó múlẹ̀ nítorí owó tó ní wọn fẹ́ bá wí fún ẹni jọ tó bá ń bọ̀ mọ́ ẹ wí lọ́wọ́ tọ́mọ ẹ bá kú mọ́ ọ lọ́wọ́ ṣe pé kò ní kún ẹ̀ kí ló fẹ́ káwọn èèyàn máa sọ nísìnyí má fa abayọ̀ fẹ́ gbé ẹdídì kan nù jọ má nù èlò gọgọgọ ló ná fọmọ yìí aláyébọ́lẹ̀ bẹ́ẹ̀ jàre mo rẹ̀ ń wẹ̀ ó lè ṣe kàfé ó lè ń ká ó lè ń ká kí ló ṣe ná dúró ọmọ tó sọ̀rọ̀ yìí àbúrò ẹ̀ ní abẹ́gbọ̀n ẹ̀ fámílì ẹ̀ ni ṣé ẹ̀ ti dé tẹ̀rí wá gbọ́ mi dáadáa èmi ti taṣẹ́ síwájú mo ti gbọ́ mi dáadáa mo ti taṣẹ́ tó ó sọ fún mi pé tó bá sọ kíní kan sílẹ̀ ní gbangba kíní kan náà máa fi lélẹ̀ àbórí ẹ̀ ti yí ọmọ ọmọ tó bọ́ọ̀lù sí mi ẹ òun dá lọ́wọ́ sí ọmọ tí wọ́n sọ ẹ̀ yìí èmi tí mi ti máa mi rí mò ń bẹ̀ mo fi ọkọ ọkọ ọlọ́run sí lọ á believe me ìfẹ́ tún lè pànìyàn o. ẹ àǹtí ẹ káàsán ẹ jọ̀ọ́ mo fẹ́ kí bá mi ṣe indomie mẹ́ta ẹ̀yin mẹ́rin àmọ́ ẹ̀yin bíbọ̀ lèmi máa ń jẹ ànigé mi kí n fẹ́ kátà pọ̀ ní inú indomie then àlùbọ́sà ó ṣe kókó gan. ẹ̀yin mẹ́rin. bẹ́ẹ̀ ni wa. ọ̀rọ̀ ẹ̀ lọ́kùnrin ẹ padà wá gbà tó ráwọn àwọn àná. ẹ á tó bí amẹ́ni mi ni. maybe twenty minutes. ah àti ẹ ẹ mo kàn wá tó pé ìyàwó mi ò sí lè bọ̀ ẹ jẹ́ kó dùn. ẹ máa ń jọ <laughs>

mo ṣe máa ń fi fóònù mi sí silence ní gbogbo àlélẹ̀ máa kúrò lọ́sítù wọn á tún yìí máa ń pè mí mọ́. bẹ́ẹ̀ ni ti rí adélé rẹ visa bẹ́ẹ̀ lè gba visa. bàbá mi bí so ní bí so òkè bíbá ẹni ọ̀jẹ̀ ká lókè ọ̀hún àbí báwọn ẹ máa ń sọ. òkè ìṣirò náà ní káàkiri a ti gbọ́ gbogbo ẹ̀ náà <laughs> abẹ́bẹ́ ti fẹ́ àti fún ẹ̀ nìyẹn. àti ìlú wa ti close níbi iṣẹ́ báyìí ọ̀dọ́ láìdí ni. God bless you. Guy, guy, guy, guy, guy, guy, guy. Àwọn kò sí ọjọ́ ìṣe tó ń on. ní ayé ìṣá. Faster, am stop am in fact I would say that the past few days of my life has been the most beautiful one actually because the presence of like daily life me honestly would have been there's butterfly in my tummy all the time. This girl is special like mi ò mọ bí mo ṣe fẹ́ ṣàlàyé ọmọ yìí ọlọ́run dá ọmọ yìí pé. man honestly man this girl gives me so much joy i'm telling you. àyè luke ṣe ń pé bàbá ọba ẹ̀sọ́ ọjọ́ sí pé tẹ́ ní ẹnu ẹ̀ ìdè look us like say ah, èmi náà i don't want to do this i don't want to do that òtí wàá dé ní ẹ̀sìn tí mo yọ̀ọ́ ṣọjọ́ ṣọjọ́. na honestly man gbogbo àwọn love táwọn play nígbà táwọn screen baba na kindergarten love right about now i'm feeling the real love ah ọmọ kí n má parọ́ this girl is special i do not even have a better way to describe her Surely, each and every time see. aha i'm on top of the angel nǹkan tí mo sọ agbori àparò àparò jago na she dey call me so Ifemi. ìfẹ́ mi yẹmísí gosh. Okay, you know what? Mo ń bọ̀ nsìn. Right away, right away, mo ń bọ̀ nsìn. Wetin dey happen? Baba, you know what? Jẹ́ check jẹ́ ká tó check ẹ̀, jẹ́ ká tó jẹ́ check tó dùn láyé, jẹ́ ká tó dùn láyé. Mo mo mo mo mo. Wetin happen? ṣẹlẹ̀ níbàyí. àwọn ladies kan lọ wà mẹ́ta ni wọ́n lọ́wọ́ náà wọ́n bẹ̀rẹ̀ bọ́ ìṣúná ah, wọn ah. jẹ́rẹ̀ kó kọ̀ pa wọn. omi ìpàwọn obìnrin ló wà dá ìbàyí. àwọn obìnrin mẹ́ta ló géńdé obìnrin mẹ́ta ewu gan bè mí. kí ló sọ kó ṣe kí ló sọ kó ṣe. ẹ̀rọ tó ní pọ̀ ọkọ̀ bóyá ó gbọ́ ọkọ̀ àbí kò gbọ́ ọkọ̀ tí ẹ jẹ́ mi kan tó ṣe é wo. ibo ló fa ìwà náà. ó wà nílé. bí ọdún jọ torí Ọlọ́run táwọn ọdẹ sílẹ̀ bá wà ọmọ kọ mọ ṣó wáyé kí wọn náà kó ní rí dààmú o ò dẹ̀ ní rí wàhálà sórí dé síre bó o ṣe mọ̀ wá tiẹ̀ wù nìyẹn òun ní ìwọ ọmọ tí wọn kọ́ tí ò dẹ̀ gbẹ̀kọ́ tí ò lẹ́kọ̀ọ́ mú tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́n lẹ́dàá mi tí ò jẹ́ kí n dáhùn tó fẹ́ yẹn sílé jọ torí ẹ náà bí ọdún lọ fi ọmọ yẹn sílẹ̀ jẹ́ kí wàhálà máa lọ jẹ́jẹ́ lọ fi sílẹ̀ ṣọ́ọ́ ò fi sílẹ̀ mọ́ mi àmì ò lè fi sílẹ̀ no mo máa dá sẹ̀ríà fún wọn ṣé police station tó wà yẹn wọ́n máa pẹ́ bẹ́ẹ̀ honestly because tí o bá sọ pé òun wọ́n yóò tó òun rò pé olóhùn yí wọn kó òun dáadáa ọlá pé wọ́n kọ́ mi dáadáa náà ni ọlá pé mi ò fẹ́ dáràn sí i lọ́rùn ni because tí wọ́n fẹ́ dáràn sí i lọ́rùn mo mọ̀ ọkọ tí mo lè ṣe àmọ́ ah, ní size wọn lọ́wọ́ I will pay them back their own coin mo ní àwọn ọmọbìnrin tí mo máa pè tí mo máa fún ní owó tí wọ́n máa lù wọ́n ní àlùbọ́mi màá mẹ́sàn fún ọgbẹ́kọ́ mẹ́sàn fún wọn kù gbogbo oríkèéríkèé ara wọn ah, àwọn bàbá tí wọ́n jẹ́. bí ọdún jẹ sọ kí nìkan fún yẹn. tó o bá ja ọmọ lẹ́lẹ̀ àwa lórúkọ sórí àbùkù tó ń wò yẹn tó bá ti jí làárọ̀ ọba kò ń lọ síbi méjì ilé ẹni tó ga ilé ẹni tó lórúkọ ló lọ orúkọ ò ní bàjẹ́ o mo fẹ́ kó ro ti bàbá ẹ̀ jọ torí ọlọ́run jọ torí ọlọ́run. nítorí mo ro tiwọn náà tí mo ro tiwa náà ló jẹ́ kí n wà civil and that's the major reason I arrested them but if not ẹ̀wọ̀n àná ọmọ àjìyẹ ọ̀nà ọmọ àjìyẹ wọ́n mi wọ́n máa jìyẹ there is nothing anybody can tell me wọ́n máa jìyẹ. have your seat have your seat. okay. Jump on. <clears throat> Uh, sórí òkun ò ní wó ruru ká wà ruru bí ọdún ìwọ ni mo bá lọ́rọ̀ sórí ọlọ́run ti ṣe dáadáa fún ẹ ọlọ́run tẹ̀ nífẹ̀ẹ́ fámílì yìí if not àbá ti fẹ́ wọlé tán ká tó mọ̀ pé she's a pretender ìyàwó já pépé ni. dádì ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èmi lọ́lọ́run tí ẹ yọjú gbogbo bí mo ṣe ń fọ̀sẹ̀ pé kó fẹ́ tó lóun ò fẹ́ ẹ jọ kó wa lọ gbèrú yẹn sílé kó wa bẹ̀rẹ̀ sí ní ìhàn léèmọ̀ ẹ jọ ibo ni fẹ́ fojú sí lọ́mọ yẹn. possible mi ò lè fẹ́ in the first place because I've known her before now I know that she's a very bad girl. ṣé wọ́n sọ fún mi ni ṣé wọ́n mọ̀ ni ṣé wọ́n sọ fún mi ni àbídáàdì ṣé wọ́n sọ fún wa ni. but you should have at least respected my decision too I'm an adult. bíọ́dún tó bá mọ̀ pé mi ni mo bí ẹ tó dẹ̀ mọ̀ pé ìyá ẹ náà ló bí ẹ I want you to go to that station meet the IPO kó dẹ̀ sọ fún yín pé o ṣẹjọ́ There are no more interested in that case. tó o bá ti ẹ̀rù tèmi wó ti bà bẹ́ẹ̀. in all honesty kí n má parọ́ fún yín gbogbo plan tí mo ní lọ́kàn fún ọmọ ẹ̀ ni pé wọ́n lò kéré jù mẹ́rin wọn lò twenty four hours ah. kí mosquito jẹ wọn kó kó tọ́jú wọn kó rí wọn pé. bẹ́ẹ̀ ah, wọ́n ti lò over five hours now. ẹ eh, ẹ eh, no wọ́n ti lò tó five hours ti bá ń wù dáadáa this about four. stop it mo ń pa láṣẹ ni mi ò mi ò dálábà go to that station release those people and let the the the wahala jẹ́ wahala and máa lọ lọ ẹ̀. I'll call the IPO. Okay. Màá pẹ́ IPO. That for me. ṣé èèyàn lè mọ pé irú lady yẹn ó níwà tó tó tó tó burú tó bẹ́ẹ̀ yẹn. èmi lọ́lọ́run yọ ọ̀dọ̀ èmi lọ́lọ́pẹ́ ibo ni ìbá fojú sí. Mr. Fọlábí èmi ń pè é pure dolo ní kí a bá mi fún ọ̀rọ̀ yìí ṣé tí bí ọdún bá ti ẹ̀wọ̀n mi wá ṣé mo lè wá fún ara mi ni àti pé ọ̀rọ̀ fẹ́ là ń sọ yìí ok fine mo understand ni wípé o ṣì wà ní school bó gba owó gangan ló wá fẹ́ settle down àti pé bí tá à ń sọ yìí ọ̀rẹ́ mi ó nífẹ̀ẹ́ gan èmi ni mo mọ bí ṣe máa ń sọ̀rọ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ fún mi bí ọdún tá à ń sọ àwọn parent láìkẹ́ àbí nǹkan kan wà tí o láìkì lára Bíọ́dún kò sọ fún tí mo jẹ́ ọ̀rẹ́ Bíọ́dún is a very calm guy. Ah. but sáà pé ẹ̀yin lè fẹ́ gbọ́ mi yé àjọsọ kan wà láàrin mi àti Bíọ́dún. mo mọ̀ pé àjọsọ wà láàrin yín ìyẹn ò mí ní wípé ò ní lè lọ sí nursing school ẹ mọ́ so tẹ bá fẹ́ ra yín kò mean anything you can still be going to school since pé pàwọn parents ẹ like ẹ so wọn rẹ́ anything tó tún wà níbi ibẹ̀ mọ́ náà. Rafalabi. Yeah ó dàbí pé ẹ̀yin ni ẹ ò understand mi rárá kò sí ọ̀rọ̀ ìfẹ́ kankan àbí ọ̀rọ̀ àjọsọ ìfẹ́ kankan láàrin èmi àti Bíọ́dún. you don't mean it. yes. omi ni pé kò sọ̀rọ̀ ọ̀fẹ́ láàrin wa àti ọ̀rẹ́ mi. ṣẹ́ni lóòótọ́ ni ọ̀rọ̀ àjọsọ wà láàrin wa but not ọ̀rọ̀ ìfẹ́ kò sí nǹkan kan tó jọmọ́ ìfẹ́. kò sí nǹkan kan tó jọmọ́ ìfẹ́. actually nǹkan tí mo fẹ́ rí ẹ fún ọ ṣe nǹkan tó le púpọ̀ mo fẹ́ kí iṣẹ́ fún ẹ. I have a deal for you. No. No, Sharon. Um, mo fẹ́ kí èmi àti ẹ̀ ká pretend ká act bí ẹni pé à ń fẹ́ra wa. Kí dẹ́ni ìdí nítorí àwọn òbí mi. Àwọn òbí mi fẹ́ kí n settle down, wọ́n fẹ́ kí n marry. But I have not found the right person. And the only way that is fún for pé ókè A man disturb me money. ni pé kí n mú yàn kan oh. As a matter of fact, They got me someone and I don't like the person. But pending the time Tim Murphy find the Mrs. Right me that will find the bone of my bone, I will need you to act along with me. Benny P. Èmi àti ẹ à ń fẹ́ra wa ìwọ nìyàwó àfẹ́sọ́nà mi. But she, kò No, don't worry. As long as you stick to your own part of the deal, okay. to act properly, kò problem kankan. Ṣé o kì The problem is, my parents actually want me to settle down, but in me personally, mo feel pé yeah, mo ṣẹ̀ṣẹ̀ parí youth service ni lóòótọ́ mo ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ but ah, díẹ̀ ọmọkùnrin ò I need to stand well. I need to make sure that I gather enough wealth for myself to be able to take care of myself, my wife, my entire family, and people around me. So, but ó dàgbà láyé mi ò fẹ́ yé àwọn parents mi ìdí tí wọ́n ṣe lọ mú ọmọ tí mi ò láìpẹ́ wá ní but once tí wọ́n bá ti rí gbà pé kí o èmi náà ti mú kàn wá o wọ́n máa wọ́n máa wọ́n máa stop láti máa disturb me and for that reason you and I were cool. ọ̀rọ̀ yìí lè ṣé kò ní lẹ́yìn ṣá. <laughs> má wọrí kò lè lẹ́yìn gangan tí wọ́n bá ṣáà ti take care there will be no problem you're free to do whatever you want. Oh. yeah because on this there's no emotions there's no strings attached at all. ṣé kò tí mi sọ so and like I said John I need you to act well. Oh. so that o will look believable sáwọn parents me. This is very important to me. And like I promised, I'll be paying you salary. Salary? Yes, salary. Okay, multiple. Multiple. So it's a deal, right? Yes. Bíọ́dún, sọ fún mi ní pé gbogbo nǹkan tí Láìdé sọ sílẹ̀ yẹn irọ́ uh, Honestly, kò sí irọ́ nù gbogbo nǹkan tó sọ sílẹ̀. Um, Lutoni. money agreement pẹ̀lú them, mo deal pẹ̀lú them, pé kó bá pretend bẹ́ẹ̀ ni pé òun ìyàwó àfẹ́sọ́nà and um, we also had in our agreement in pé no string attached no no string attached at all pé could see any form of emotion in fact we sí bó ṣe lè kéré mọ́ but unfortunately I mean we're humans things happen you know um, along the line we're realizing definitely are well behaved attributes her looks, everything you will see gbogbo ẹ swept me off my feet. Honestly, I am in love. And mo náà mọ̀ pé gbogbo nǹkan tọkùnrin ilé ẹ̀ fà fi òpin òun fẹ́ ní obìnrin ìláìdè ni. She's pretty, ìwà ẹ̀dá, she's hard working, she knows what to do at the right time. As a matter of fact, èmi àti àbúrò àjọ sọ̀rọ̀ and I had to confess to her that I'm in love with her sister. Biodun, like seriously, wo bó ṣe sorrow. Show mo kó tí mo ti ṣe no, no, no. So, gbogbo nǹkan tí mò ń I need ní ìdíjọ́ mọ̀ nípa ẹ̀ ni. Ok, mo wá dàbí fún láàrin yín. Tí mo ti lọ bá, mo sọ bó ṣe nífẹ̀ẹ́ everything fún un. ìgbà tí wíwọ̀ fúnra rẹ tó ti tó ń push me. pé guy you don't reach that way you go marry you don't reach that way you go marry you know so definitely if I tell you this you are not going to accept. so ìgbà tí mo ti ń disturb pé kò lọ marry òun jẹ́ kó fi ṣe irú nǹkan báyìí. wẹ́ ọ̀rọ̀ ti tèmi àti ẹ̀kọ́ kì í ṣe sìn láìdé ìwọ ni mo máa bẹ̀ ní wípé kò má bínú òun nìwọ náà ti fi ètè ara ẹ̀gbọ́n yẹn ó sọ ní wípé àtìgbà tí ẹ ti wà lòun ti bẹ̀rẹ̀ sí ń develop feelings yẹn fún ọ mo dẹ̀ fíìlì ní wípé gbogbo àtẹ̀tìjọ wa yẹn ìwọ náà wàá ti mọ one or two nípa ẹ̀ so Láìdé the ball is in your court. mi ò ní nǹkan tó pọ̀ láti sọ. So nǹkan nǹkan kúrò ni mo fẹ́ kí Bíọ́dún ṣe fún mi. kí ni nǹkan náà. Oh, ok mo fẹ́ kí Bíọ́dún lọ tan ìmọ́lẹ̀ sí gbogbo nǹkan tagbínú kùkùn sọ fún àwọn òbí ẹ̀ torí pé mi ò ní fẹ́ kí wọ́n mọ̀ tán sí kó di pé ó máa wà nínú wàhálà and then when it goes to the parent tó bá sì sọ fún yẹn anything táwọn parent ẹ bá decide lórí èmi máa ṣiṣẹ́ lórí rẹ̀. ṣé gbogbo nǹkan tó fẹ́ náà nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ. wọn ò fi ń pín yẹn lè fún láti ṣe náà. ọmọ ẹni ìbájọ ni àbáyọ ìwọ ó wà lọ fọ sínú dirty trap yẹn. mọ́mí ẹ kàn ń tara báyìí sí ni bọ́ owó dáadáa náà kò ṣe mi náà ẹ̀yin lè pressure me into it dẹ́rẹ́ mo ṣe dá ọgbọ́n tí mo dá yẹn. ọgbọ́kọ́gbọ́ gbà ló dá yẹn ọgbọ́n burúkú gbà ló dá yẹn. tẹ ẹ má lọ síbẹ̀ yẹn èmi kàn fẹ́ béèrè kí ni decision láàrin òun pẹ̀lú ọ̀rẹ́ kí ló decide lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Dadi, mọ́mí ẹ̀yin ni mo máa bẹ̀ ní pé kẹ́ máa bẹ̀rẹ̀ ká mọ̀ pé a ti ṣẹ̀yìn kò ní any decision kankan kò dẹ̀ sí nǹkankan tí ó ní láti decide nígbà tí a ti bá ọmọ yẹn sọ̀rọ̀ ó ní wípé ká wá jẹ́wọ́ gbogbo nǹkan tí wọ́n jọ ṣe ìwọ tó jọ pa láàrin ara wọn ká wá sọ fún yín ní pé anything tẹ́yìn bá ti come up òun lòun máa wọ́ọ̀kì lé lórí. <laughs> ó ṣòyí pé wọ́n kọ́ ọmọ yẹn ó dẹ̀ gbẹ̀kọ́ yes wọ́n kọ́ lé tó ti wá ó dẹ̀ gbẹ̀kọ́ ó ní kẹ́ padà wá bá wa kẹ́ sọ gbogbo àṣírí tó wà láàrin ẹ̀yin méjèèjì kẹ́ wá sọ fún kẹ́ wá sọ fún tó lè decide kóun tó lè make decision ṣé ti rí ọmọ tí ó ní ọpọlọ nìyẹn Abíọ́dún. Abíọ́dún ṣé irú ọmọ báyìí ló fẹ́ sọnù mo béèrè lọ́wọ́ ẹ̀ ṣé irú ọmọ báyìí ló máa lajú ẹlẹ̀ tó dẹ̀ máa jẹ́ kó lọ bẹ́ẹ̀ ọlọ́run ní jẹ́ kó sọ fàdákà nù ibi tó ti ń ṣòkúta káàkiri ẹ̀yin olójú kòkòrò dédé kí ni problem ẹ. Ah, ah. ṣé ẹ rí dádì bí ọdún wojú mi dáadáa èmi ni mo bí ẹ sórí gbogbo ọgbọ́n játijàti gbogbo tírì yamayama tẹjọ lò níwájú yẹn ẹ má gbèdé wájú mi mọ́ ṣọ́ọ́mọ yẹn àfi kó o mú padà wọnú ilé gẹ́gẹ́ bí ìyàwó dẹ̀ ni sórí ibi tó pé o ti pàdé ọmọ yẹn ó gbìyànjú láti gbẹ̀mí àbúrò ẹ̀ lánàá bẹ́ẹ̀ ni kò dẹ̀ sí nǹkan tójú òrìrí ṣé lẹ́yìn ìgbà tí wàá ti ẹjọ́ sọ̀rọ̀ ṣó padà rí ń bẹ̀ mọ́ ṣó lọ bẹ̀ mọ́ dádì ẹ gbà mí ṣé rí ọmọ yẹn dádì ọmọ alálùbáríkà lọmọ yẹn tí ọmọ yẹn bá wá sínú lẹ́ńbì báyìí èmi àti ẹ̀jọ̀ máa ń sọ̀rọ̀ ṣe ẹni tọ́mọ yẹn bá bá mi sọ̀rọ̀ báyìí ọkàn mi máa ń balẹ̀ mo ti wá ń fall in love pẹ̀lú ọmọ yẹn ọmọ yẹn máa ń ṣe mọ́ mi bí bàtí jẹ́ pé èmi báyìí ni mo bì ni tọkọ mi ti balẹ̀ pé ọmọ mi ti múyàwó alálùbáríkà wálé òun á sọ fún mi pé ẹ̀yin dàbí ọgbọ́n ni ọjọ́ òsì gbá mi o mi ò fẹ́ gbọ́ àbí kó mú ọmọ rẹ wá sínú ilé ìpadà gẹ́gẹ́ bí ìyàwó ni àìmú ọmọ rẹ wá sínú ilé láàrin àti ẹ ara ò ní ru okùn kò ní ru ẹdìyẹ kò sọ̀rọ̀ láàrin mi àti àfi tí ìbálòpọ̀ yẹn tàbí ṣèyàwó tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣàbí amọ̀ fún wa òun ni àìjẹ́rẹ̀ èmi àti àǹṣọ́ rẹ̀ mọ́ nínú ilé ti gbọ́. wàá tẹ́tí kó gbọ́ sórí decision ẹ̀yẹ kì í ṣe títí ẹnìkan decision èmi àti ẹni. ibi tí bá fọwọ́ sí náà lọkọ mi náà máa fọwọ́ sí. ibi tó bá fọwọ́ mi sí ni máa fi sí. bẹ́ẹ̀. ó yẹ o gbọ́dọ̀ mọ yẹn wá sínú ilé <laughs> decision wa nìyẹn tọkàn mi ti balẹ̀. like i said i'm in love with her already i was just waiting for you people to give me a go ahead. ṣé wàá about me, àbí náà fi with ọ̀ Oh, she sọ owó ẹ̀ bẹ́ẹ̀ ni má kọ́ mi ṣọtí gbọ́ má kọ́ mi náà sẹ́yìn ẹ̀ lẹ́sà èmi àti ẹ̀. mo fẹ́ tí làágùn tó máa jẹ. má wọrí má wọrí má bí mi ò ní bá ti tí bá ti kúrò bí bàá ọ̀dọ́ yìí mo ń bọ̀ má bínú ìjọ. bífẹ̀ bá wọn ní ọkọ àti chef ẹ ká sọ wọn mo wà pa ẹsẹ ìfẹ́ a máa dà mọ́. ọṣù kíbẹ̀ tí tèmi fún báyìí o polólùfẹ́ kan tí mo fẹ́. Ah, I love you. I can't hear you. I'm going to have you ọ̀rẹ́ mi a ṣì wà lẹ́nu lọ ó dẹ̀ ti sọ fún gbọ́dọ̀ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àti pátápátá kó lọ sọ fáwọn mìíràn ẹ̀ torí kò lè di ọjọ́ ọ̀la ń sìn kó lóun fẹ́ mi tán káwọn ẹbí ẹ̀ kan máa fojú ara ṣe owó mi àbí kọ́ máa wọ pé bìkan láti jọ pàdé ah, I don't want mi fẹ́ wà lá. Yeah, I understand your point but I felt like tó bá lọ́ọ̀bù ó yẹ kó understand. Ah, please, if he loves you, he would understand. Babe, you're the one. Because we know gbogbo ìṣesí àti ìwà sí. Ó tẹ̀ jẹ́ ọkàn tó yẹ kó lóòótọ́. Gbogbo àdéhùn ìtajọ sọ lórí kóun máa máa sanwó fún mi. Tí mo bá báwọn ṣe dé rẹ̀, ó mú ṣe. Ẹ dẹ̀ mọ̀ pé torí ọwọ́ ràn mọ́ ṣiṣẹ́ láti lè máa gbọ́ra màá sàbúrò mi. Ẹ̀kọ́ friendship mi ṣe kí má parọ́ fún mi. Èmi kan ti yí ó fẹ́ mo ti gbọ́ nǹkan fún ẹ̀kọ́ tí a tún ṣe yẹn àdúrà tèmi ṣàwà ní wípé fún ogún ètè gbà. àdúrà tèmi náà ni nítorí táwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ bá fi lè gbà girlfriend o ti wọnú owó like you are money. àwọn pẹ́rẹ́ǹtì ibi ọdún bá gbà àdúrà mi ti gbà á jẹ́ pọ́bọ̀ ń fẹ́ yọmí kúrò ní gbogbo wàhálà tí mo wáyé. Tópì jọ ṣẹ́rọ̀ kí ni. mo gbà táwọn parents mi ti kú àsìgbà yẹn ni mo ti ń dáná kan tọ́jú yẹmi sí i easy o. wo stop it stop it ṣẹ́rọ̀ yẹn ti lọ. àti láyé kò tí tó jí lónìí. oya oya oya oya tẹ́tí mọ́ tẹ́tí mọ́. àti láyé dé ẹ̀rọ yà òun dà ẹ̀ ṣe. Thank you so much. Clearly, ó fúyẹ́. Nǹkan tó ní kí n bá ẹ ṣe ni hàn. Kò yé mi. O ní kí Indomie kan ẹyin mẹ́rin. Indomie kan ẹyin mẹ́rin. Mo ní Indomie mẹ́rin yẹn kan. Iná àtàtà náírà fẹ́ jẹ eléyìí ò lè tó wa. A lè máa kó yín jẹ. Jẹ́ kí n bí fóònù. Ẹ jẹ́ kí n bí. Ẹ kàn dà bí dára yín balẹ̀ ẹ jòkó. Owó yóò kàn ní lọ́kàn bí oró ọ̀fà sẹ́yìn? Alágbára a máa dọ̀lẹ́ bífẹ́ bá wọ ni lọ́kàn ó oh, oh, eh. èèyàn tún lè ṣìwàwù ìfẹ́ máa dání lórí irú o oh. ta ni wọ́n ro tèmi fún báyìí o títò ń wọ omi ẹkún gbíga rẹ sí wàláì bébì máa ń fọ hand mi wàláì ó máa ń fọ hand mi bàjẹ́ kí ló dé kí gbogbo eléyìí bá èdè sí rèé wetin be all this now ṣé na because of man you dey cry like this eh. ìtorí ọkùnrin kiri bí ọdún àbí bí ọdún yẹn kan lọ sọ fún wa pé owó bàbá ẹ̀ gan ló ná gan kò ń ṣọ́wọ́ títí ẹ̀ kò ní kọ́bọ̀ gosh má wọ ọ̀rẹ́ ẹ̀ you be say you be full option ìwọ tó gbẹdà bájọ jáde báyìí wọ́n lọ́ máa ọkọ mú ah jọ tó yọ lọ lọ jọ máa kí ó ń ké torí bí ọdún ah, ah. ìwọ ó ń torí bí ọdún. àwọn ohun ètò wo téèyàn kan bá kọ́ ẹnu ẹ̀ báyìí ọlọ́run á tẹ́ rọ́ọ̀gì ni in fact a tún fi dá yìí sí i. ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀kọ́ fi mí lẹ́ báyọ̀ ẹ̀kọ́ fi mí lẹ́ báyọ̀ ni wọ́n bá ti lò. òṣì ó jẹ́ kí n bẹ gbé bá fò wá kó sún dáadáa kó lè kó lè sún dáadáa rubbish. ó lọ́ọ̀sì báyìí ká máa lọ omi ni wo ṣo fẹ́ jókòó kẹjọ máa wẹ́kùn bíi gàrí ni àbí kò jẹ́ ká lọ síbi tá a ti máa rí ìyàwó chief òṣì. wọ́n ló mọ problem tó bá ẹ̀ ní ìkókó bẹ̀ mí ní kwari ọ̀fẹ́. anyways ọmọ olóore mo ní kí n dá ẹ ni o wọ́n ló nífẹ̀ẹ́ bí ọdún bí ọdún ò nífẹ̀ẹ́ o and bó ṣe ń lọ ó ṣe kí ni tó gún ẹ fọ and that's on a period. Thank you. what would you like to eat? I like to have you. I like to eat you. Mm, I'm always for you. Oh, I'll tell you this for free. Like, ever since you came into my life, my life has been super beautiful. <laughs> Living with you as my wife, I don't know. Words can explain how good I feel all the time. My Wale Shani. all you so darling. Ah, talking about our food. I like I like to eat inside. I like to eat it. I like to eat something high. ọ̀rọ̀ ìfẹ́ bí oró ọ̀fà lórí tó believe me ìfẹ́ tún lè pànìyàn o bífẹ́ bá wọ ní lọ́kàn bí oró. Uh-uh. I wanted to check me out. Uh-uh find you come on. Mm, thank you <laughs> mo ní kí n sọ fún ẹ pé mo ti fẹ́ máa lọ sí office dinner wa. oh office dinner. yes. Ah, okay. Do you like what I'm wearing? Very good, perfect. Ah, aṣọ tó wọ̀ yìí ó fit office dinner. Ṣé gan ni? Mm, mm. Kó tó máa lọ ṣe ti ṣe ètò oúnjẹ mi. Ah, baby, you should always trust me. Rice wà nínú microwave and stew wà lórí gas. Very good. Okay kò sí wàhálà you just take your time go have fun okay. àti kó tó lọ eh. mo fẹ́ kó bá mi arrange mọ́ínmọ́ín àti custard o dẹ̀ mọ bó ṣe máa ń like mọ́ínmọ́ín mi tó máa ń fi àwọn different different things like you know um, eh, ẹ̀dọ̀ ẹyin ẹja very good i love you so much have fun. má dé gbàgbé eléwé ọkọ olùmọ̀ ń dùn jù. mọ́ínmọ́ín eléwé. oríire ó ṣe yín oríire ó ṣe ọ lè ṣe. oríire kì í ṣáájú ẹ̀dá oríire máa ń tọ ẹ̀dá lẹ́yìn mi. bí mo bá ṣubú wọ́n dìde wọ́n sì gborí ilẹ̀ ọ̀hún ṣe ohun rere. òwe asúre tètè ò kọjá lé àrègbèrè kí o sì ní kú sọ́nà ni mo pa ẹni tí mo gbé lẹ́nu ló bá hàn mí pákán lórí òwe ẹni tí ò lébi rẹ̀ ni mo pa ọ́ nítorí béèyàn bá rìnrìn pẹ̀rẹ̀ ìyàgbẹ̀rẹ̀ ni ó jolúwa rẹ̀. ẹni tí òfò ń sọ̀rọ̀ òdì sóhun òun náà ò ní rìnrìn òdì o. mo mọ̀ pé ẹ fẹ́ kí n bá ẹ ṣoògùn